ṣe sùn lọ nìyẹn ìgbà tí màá sùn báyìí ọkàn bára mi nínú mọ́tò bọ́ọ̀sì táwọn bọ́ọ̀sì bàtò máa ń nàbàdàn yẹn wáìtì yẹn tó máa ń falà àdúsẹ́ bẹ̀rẹ̀ ọkàn ẹgbẹ́ mi nìkan mo wà ní àárín ẹ̀ ah! mọ̀kàn rẹ̀ nìkan tó dúsẹ́ gbẹ̀mí báyìí lọ́wọ́ tún mi ọkàn dárúkọ mi ní orúkọ mi nǹkan ló dá Kẹ́hìndé mo ní sà ọkàn gbé kí nìyẹn báyìí látòkè báyọ̀ dẹ̀ wá sẹ́gbẹ̀ báyìí ó ní gbà mo máa gbà ah mo ní bíbélì ó ní hẹn àwọn ah, ní muslim ní mi mo fi etí tóbi ọlọ́njọ́ tí màá kúrò láyé búra mo ní bíbélì lélẹ̀ ó ní tí mo gbélé ẹ lọ́wọ́ nìyẹn. hello my people welcome back to Obiata TV where we dey bring you the latest and most interesting stories from the world of entertainment and beyond you see today we get one hot gist wey go make you think deep. we dey talk about Kehinde Lawal, the popular Yoruba movie actor don't shake table with a recent revelation. E don open up about how he changed from Islam to Christianity and the story behind him go blow your mind. You sabi say Kehinde was born and raised as a Muslim, but what happened wey make him take such a big step? In a recent interview we do with the media personality Damilola Banire, Kehinde share the journey will lead him to this life-changing decision. He talks say one day after do don pray for mosque, im fall asleep. na there him get one dream wey change everything for him life for that dream kehinde see himself dey sit down with one man wey wear white garment inside bus the man come give am bible and tell am say my padi you gats convert to christianity just imagine how e go be him wake up from that dream and e no fit shake off the message wey di man don give am so im rush go meet one prophet to share wetin happen for im dream wen kende meet the prophet The prophet look am well well and tell am say my guy if you wan fulfill the dreams wey god don put for your life you must change your religion This one no be small matter o oh. im don dey think about wetin the prophet talk and na so im begin the journey of faith wey kpatakpata lead am to christianity don't use im new vision help plenty people wey dey face tough times. It inspire many with to be. showing say sometimes we need to take both steps to fulfill our destiny. He talks say a lot of people with dey my area know say I be confirmed Muslim before but now I don't find my true self. The story not be just about religion, e show how powerful dreams fit be and how it fits direct our path. Can they don't become voice for those with the struggle and e using platform to reach out to people we need help spiritually. don't turn in life experience into to something will inspire others, and that's something we all fit learn from. So if you want to hear more about this amazing journey of faith and transformation, make we no slack. But first, as you watch this video reach end, don't forget to like, subscribe, and share this video with your friends and family. We go bring you more juicy stories like this. Make sure say you stay tuned. So make a no long talk. I'm um, here now the video. Eh, alàgbà eh, ibi alàgbà yẹn ibẹ̀ là ń lọ sí alàgbà ní ọdún twenty fifteen mo mọ̀ wípé ẹ rántí dáadáa ẹ wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín kan àwa gbọ́ àwa gbọ́ ifo intel ifo rich ọ̀dọ̀ wa pé ẹ wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín kan ẹ̀ ń ṣẹ̀fẹ̀ nínú àwàdà bí eré bí àwàdà ẹ̀dún gbólóhùn kan fún wọn ní ọdún twenty fifteen bí ṣe rí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń wò yẹn ó máa di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lóòótọ́ púpọ̀ náà àwọn tọ́jú kò bẹ́ẹ̀ ló gbà yín gan bẹ́ẹ̀ ah, kẹ́hìndé ó ti bẹ̀ ibẹ̀ ìgbà táwa gbọ́ láti mọ̀ pé hmm, wọ́n fura sí wòlíì wọ́n fura sí wòlíì gẹ́gẹ́ bí ẹ̀mí ọlọ́run ṣe ń sọ ọ̀rọ̀ twenty fifteen tábà máa wò is about seven eight years ó padà wá ṣe ṣé ẹ̀mí ọlọ́run lóòótọ́ lóòótọ́ ìgbà míì wà tí nǹkan máa sọ̀rọ̀ tó máa bọ́ sójú ẹ̀ àbí pé sọ̀rọ̀ yẹn bọ́ sójú ẹ̀. ẹ ṣe ẹ ṣe rí nílé ayé ọlọ́run mọ bó ṣe ṣe nǹkan ẹ̀ mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé ọlọ́run máa ń fi ìran hàn ní ojú àlá àlá mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò ń gbàgbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmì muslim hmm. muslim ni wọ́n bí mi sí muslim ni mò ń ṣe nípàjá mo fẹ́ sáré ṣọ́ọ̀tì ọ̀rọ̀ yẹn nípàjá ni mo wà nígbà yẹn ní ọ̀pẹ̀kì bus stop mọ́ṣáláṣí kan wà lọ́pẹ̀kì ilé tí mò ń gbé lọ́pẹ̀kì lẹ́gbẹ̀ẹ́ palace hotel àwọn tó mọ̀ mí wá máa gbọ́ mo kírun tán ní ọjọ́ yẹn mo wá ń fa tẹ̀síbí mo fẹ̀yìntì báyìí mo wá ń fa tẹ̀síbí mo ń fa tẹ̀síbí lọ́wọ́ báyìí mo kàn rí pé mo orúkọ ara mi lọ nítorí pé mo láìka oorun gan ẹ mo ṣe sùn lọ nìyẹn ìgbà tí màá sùn báyìí mo kàn bára mi nínú mọ́tò bọ́ọ̀sì àwọn bọ́ọ̀sì bàtò máa ń ná bàdàn yẹn wáìtì yẹn tó máa ń fa làlù sẹ́gbẹ̀rẹ̀ mo kàn rí pé mi nìkan mo wà ní àárín ẹ̀ ah! mo kàn rí ẹnìkan tó dúró sẹ́gbẹ̀ẹ́ mi báyìí lọ́wọ́ ọ̀tún mi ó dárúkọ mi ní orúkọ mi nǹkan ló dá Kẹ́hìndé mo ní sà ó kàn gbé kíní yẹn báyìí látòkè sí báyìí ah mo ní bíbélì mi mọ́ ó ní hẹ́n ah mo ní muslim ní mi mo fi etí tóbi ọlọ́njọ́ tí màá kú láyé búra mo ní bíbélì lélẹ̀ ó ní tí mo gbélé ẹ lọ́wọ́ nìyẹn mo ní tẹ gbélé mi lọ́wọ́ mo wá dúró báyìí mo wá wẹ nìyẹn white lọ́wọ́ ọkànlẹ̀ round mi rẹ́sẹ̀ mo wá wẹ nìyẹn lọ́ báyìí gbé tẹ gbélé mi lọ́wọ́ mo wò níbi pé ojú ojú ẹni yẹn pẹ̀lú white yẹn ó wọnú ọ̀run ó tají ni bí mo ṣe tají ah mo wà á mú tẹ̀sí lọ mo ní irú aláwọ̀ mo láì ẹ̀rù wá bà mí wọ́n pe bàbá mi kan ní agége ní àáfàá ńlá tí mo máa ń tẹ̀sí nígbà yẹn mo wá lọ bá wọn mo ní ká bá mi béèrè àlábàbà ìrà láyẹn ṣèrù bà mí nígbà tí mo jí mo tó ń fìlì nǹkan yẹn lọ́wọ́ mi tó dà gbé nǹkan kan wúwo lọ́wọ́ mi pé kẹ́ jọ mi ì mọ nǹkan tó ṣẹlẹ̀ báyìí báyìí báyìí nígbà tí ẹni bá mi tẹ yẹpẹ̀ wọ́n wò ó wá ní kò sí bí mo ṣe lè ṣe láyé wípé ìlànà kìrìsìtẹ́nì ló ń fẹ́ lò ẹ̀ fún mo ní kí ṣẹlẹ̀ ó ní tẹ́ máa sọ pé wọ́n pè èèyàn ìyẹn náà ń pè pé èèyàn gbọ́ ìpè ìpè ló gbọ́ yẹn. kò sáà tó rí miss kọ́ọ̀sì àtàwọn tó pera. mo bá dúró mi bá wò mo sáà dẹ so láti gbà yẹn ti bá lálà nǹkan tó bá ń ṣẹlẹ̀ ọlọ́run ọmọ mi kan wà ní London sì ni àpèṣọlá ń wò mí tẹ bẹ́ẹ̀ ṣe ń wò mí ó wà ní ìyànà pàjá ọmọ iṣẹ́ mi ni òun mo bá ṣe fẹ́ mi dírẹ́fà ìgbà yẹn bí mo gbà láti gbà tí mo ti lálàyé tán tí mo bá báyàn sọ̀rọ̀ báyìí màá dẹ̀ máa gbọ́ tó ń dẹ̀ máa sọ̀rọ̀ sí mi létí wípé sọ fún ẹni pé nǹkan báyìí báyìí ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí á dẹ̀ máa rí bẹ́ẹ̀ ẹni mo sọ fún mi lẹ́ni tó fẹ́ lọ fẹ́ ìlú máa gbé e lọ sí London ó ní ẹ wọ ẹfúyẹ kó mẹ́jọ àrẹ bọ̀dọ̀ akínìkan kìnìkan kìnìkan léèní ẹni yẹn wà London mo ṣe bá sọ̀rọ̀ gbogbo ọmọ tó bí mo lé òwòrán ọmọ bí látijọ́ yìí ẹni wọ́n ní kí n sọ fún ẹ pé ẹni tó fẹ́ fẹ́ ló máa bí ọmọ máa bímọ fún fọkàn rẹ balẹ̀ ó dẹ̀ rí bẹ́ẹ̀ láì mọ ìyá àwọn èèyàn tó lè sọ ní àwọn tó wù mí pé bẹ́ẹ̀ ni ó wá dijọ́ kan ní 2015 thousand and fifteen mo lálàá yẹn kò tí ju oṣù kan làwọn ọ̀rẹ́ mi yẹn mo rántí mi yẹn rántí wọn mọ́ aṣáájọ ń sọ̀rọ̀ nítòótọ́ ni náà sọ pé àwọn bí a ṣe ń wo aṣíwájú ó ní mission láti jáde presidential àkọ́kọ́ bẹ́ẹ̀ wọ́n á sọ pé ṣe bá dẹ̀ sọ̀rọ̀ kan fún yẹn ní gbàgbọ́ o mo ní lẹ́yìn Buhari tó wọlé ṣe mọ̀ pé Buhari ló mo ní Buhari ti wọlé Buhari ti wọlé ń gbà yẹn first ten Buhari ó dàbí pé two thousand and fifteen náà ni. twenty fifteen tó fi lo two times. yes ó ti wọlé wọ́n á sọ fún wọn mo ní lẹ́yìn Buhari tẹ́ sọ pé aṣáájú tó gbé wọlé tó gbé wọlé torí kó lè ju president ni mo ní Ọlọ́run fi hàn mí pé bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn nánà sọ̀rọ̀ yẹn sí mi létí pé aṣíwájú is your next president lẹ́yìn Buhari hmm. mo ní ẹ̀kọ́ lẹ̀ lénìí aṣíwájú is the next president. ó ní gbẹgbẹ gbogbo wọn lọ́jọ́ kan gbẹgbẹ wọn bẹ̀rẹ̀ yẹn ìran oṣù tó máa ní gidigan gidigan gidigan ẹgbẹ́ tí wọ́n máa wò bóyá kí ló ti ẹ̀ máa dìgbà ẹjọ́ ọ̀n tí wọ́n máa ti padà nù tó máa ti ṣe kíní kan dànù tó máa ti mo ní ẹ máa wòran ẹ mọ̀ pé ọlọ́run ọba kì í parọ́ so nǹkan tí mo kọ rántí mọ nínú ọ̀rọ̀ yẹn ni. àtìgbà tí bàbá ti wá di president ṣé lára àwọn òṣèré tó darapọ̀ mọ́ campaign tí wọn ṣe wà nù wọn láti túbọ̀ rí i pé iṣẹ́ ọlọ́run yìí tẹ̀síwájú. Hmm. kò sẹ́ni tí ò mọ̀ pé mo gbé aṣíwájú sí orí mi ni nítorí wípé mo gbé aṣáájú sórí mi débi wípé èmi ò ń join àwọn èèyàn campaign mo ń campaign fún ara tèmi tí mo kó àwọn èèyàn jọ ni tán dẹ̀ pé mo ń ṣe ìwọ̀n tèmi lè ṣe nítorí wípé ṣe rí ọ̀rọ̀ mi dàbí ọ̀rọ̀ ẹni tó jẹ́ wípé ó dàbí ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run ìlara máa ń pọ̀ nínú ọ̀rọ̀ èèyàn tó bá ti jẹ́ pé èèyàn ọlọ́run ẹ wo bàtà àwọn jésù kristi wáyé ẹ wo lára lọ́tún lọ́sì nítorí wípé wọ́n lára iṣẹ́ ọlọ́run lára ẹ̀ bí mo ṣe wà mo ní lára gan wọ́n dìtẹ̀ mi nínú iṣẹ́ náà campaign débi pé wọn jẹ́ rí nǹkan kan mi náà dẹ̀ rí ìdí ọ̀rọ̀ ṣùgbọ́n ìyẹn ò torí ẹ bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí bó ṣe ń sọ̀fẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n ìyẹn ò ní kí n sọ̀rọ̀ aṣọ agbélé àìdá nítorí pé mo rí i pé ẹni tí ó gbé àwọn ọmọ tèmi délẹ̀ lérí tí ó gbé ọmọ yín délẹ̀ lérí tí ó gbé àwọn ọmọ àwọn tó wù mí délẹ̀ lérí ni aṣíwájú tó nítorí pé ibi tí ẹ̀yin ènìyàn bá fojú sí ọlọ́run fojú sí mímọ́ mm. náà ní ọ̀nà mi ò ṣọ̀nà yín ọ̀nà tí yín náà ṣọ̀nà ìgbé ìsàlọ́ ti wí. gẹ́gẹ́ bá lóun ṣe sọ fún mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ Yorùbá ṣe máa ń sọ̀rọ̀ wípé yóò balẹ̀ yóò balẹ̀ ní labaláwa fi wọ ọgbó ẹ máa wò ọ máa tó lọ ọ máa tó lọ tí ó fi ṣe ọdún mẹ́jọ ẹ tí ó pè péré. tó ti fi hàn yín báyìí pọ́dún mẹ́jọ yẹn. bẹ́ẹ̀ ni yóò wọlé ṣùgbọ́n tó pọ́dún mẹ́jọ yẹn mo mọ̀ pé gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ máa gbé status aṣíwájú káàkiri gbogbo ìlú ni mm. ibi tí Ọlọ́run fi hàn mí dé tẹ́ ẹ máa gbé síbàdàn Èkó wọn á gbé status yẹn sí ẹni tó yọ nàìjíríà kó nú ọ̀fẹ́ lélẹ̀ hmm. ṣùgbọ́n yóò lé níbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ náà láti ń fojú rọlọ yìí. àṣe àárọ̀ àárọ̀ ìgbẹ̀yìn rẹ̀ lágbèkọ̀ jésù. èmi àti yín tọ́nà fi hàn náà àjọ ọ̀rọ̀ náà ni. àmín. ẹ wá jẹ́ ká wò ó ṣe wọn pé àwọn èèyàn kan gbàgbọ́ pé òjíṣẹ́ ọlọ́run nìyí. nígbà tí mi máa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní wòlíì kẹ́ni. mo dẹ̀ rí i pé nínú iṣẹ́ yín gẹ́gẹ́ bí eléré àgbéléwò eléré orí ìtàgé wọ́n tún máa ń lò yín fún wòlíì torí mo rò pé mo ti rí múfì yín méjì kan rí tẹ́wọ́ aṣọ ṣẹlẹ̀ ṣé a lè sọ wípé àwọn tí wọ́n fún yín ní róòlù yẹn náà wọ́n ríran pé àwò lílẹ̀ nìyí àbí ṣé ẹ̀mí ti lò yín sí èèyàn lórí sẹ́ẹ̀tì rí tẹ̀lé sọ fún pé múfì là ń ṣe lóòótọ́ o àmọ́ o ti rí torí ẹ̀gbọ́n mi kan máa ń sọ wípé kárátà tó bá fún yàn jù nínú múfì ẹ lọ wò dáadáa á fẹ́ ṣẹpẹrẹ mọ́ ìwà tó bá wù. ẹ ṣe ẹ níwájú ọlọ́run ọba àti èèyàn kẹsìkẹ́ bóyá wọ́n rí pé bí àwòlí ni mi kan tó gbé iṣẹ́ pé wọ́n fún mi nírú wòlíì tí mo bá ṣe wòlíì sometimes tí n bá jíṣẹ́ fún yàn tọ́lọ́n bá rán mi sí nìyẹn mo máa ń mo máa ń jíṣẹ́ fọ́pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa ṣùgbọ́n ẹlòmíín wà tẹ́ pé tí n bá jíṣẹ́ fún wọn lọ́run á tún sọ fún mi pé ó kàn fún ni ó ń wò lọ́kàn rẹ̀ wípé ilé ìkẹ́ ọjọ́ ìfilẹ̀ máa ló mọ̀ ló dẹ̀ mọ̀ ọlọ́run á tó lọ sọ fún pé nǹkan tó rò lélẹ̀ màá tó pè ọlọ́run sọ pé ó sọ fún ohun tí ó lọ́kàn ẹ̀ ń sì kí kò sọ pé kí ni ó ń ṣe wà dáyìí bẹ́ẹ̀ wọ́n bí bí wọ́n bí tó fẹ́ jẹ ṣé ẹ mọ nǹkan tí mo rò lọ́kàn mi ni wọ́n ní kí n sọ bẹ́ẹ̀ fún ẹ ní ìtẹ́mi kan sọ tèmi ni màá dẹ̀ kúrò lórí ẹ̀ hmm. àmọ́ iye ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí mo ti jíṣẹ́ fún tó yẹ pé wọ́n dẹ̀ mọ̀ pé nǹkan tí mo sọ confam hmm, apart wẹrẹwẹrẹ ẹ jẹ́ kí wá tasẹ̀ àgẹ̀rẹ̀ débi ìgbà tẹ́ sọ̀rọ̀ pé wọ́n gbé báíbù fún yín ṣé ìjọ aláṣọ ara lè yà sí ni àbí aláṣọ ogun wa báwo lè ṣe ṣe ní ráńpẹ́. nítorí pé ìjọ aláṣọ ara ìjọ aláṣọ ogun wa ni ọlọ́run fi hàn mí wípé màá dá sílẹ̀ tó sọ fún mi pé olùdásílẹ̀ ni mi. ṣe ti dá lè mo wá ń lọ sí àwọn chọ́ọ̀chì celestial ọ̀pọ̀lọpọ̀ chọ́ọ̀chì celestial ni mo ń lọ gbogbo àwọn tó wù mí àwọn tó mọ nǹkan tí mo ń sọ yìí hmm. nínú àwọn tí mo ti wá sí chọ́ọ̀chì wọn wá mọ ìpínlẹ̀ òótọ́ lọ́lọ́run pé ọ̀gbẹ́ni ọ̀pọ̀lọpọ̀ ìjọ kọ́ lèèyàn lè forí balẹ̀ sí. Hmm. mo ti forí balẹ̀ sí ìjọ ibì kan tó jẹ́ pé mo ta mọ́tò mi níbẹ̀ lẹ́yìn tí mo ta mọ́tò mi lọ́wọ́ dẹ̀ fi hàn mí bẹ́ẹ̀ wípé nǹkan báyìí báyìí ní í ṣẹlẹ̀ níbẹ̀ tí mo dẹ̀ rí mo dẹ̀ kúrò ní chọ́ọ̀chì yẹn ọjọ́ kejì náà dẹ̀ bẹ̀sẹ̀ ní ti pè mí àwọn tó pè mí fẹ́ẹ̀ tó twenty nínú ìjọ yẹn mi ò gbàgbọ́ wọn mọ́ after bí oṣù kan sóṣù méjì mo lálàá tí mo rí olùṣọ́ ọjọ́ yẹn kí mọ́tò mi tí mo ta yẹn ó dẹ̀ mo dá níbẹ̀ lójú àlá mo dẹ̀ dúró mo á rí tó gba mọ́tò mi yẹn wá ah! mo ń ṣe alàgbà ṣé ẹ̀yin ní lè gbé mọ́tò lọ láti jọ ẹni gọ̀ǹgọ̀ bẹ́ẹ̀ kò dẹ̀ sọ̀rọ̀ ó dẹ̀ rìn bọ̀ àṣàdùn báyìí ó dẹ̀ sí báyìí ó dẹ̀ ju kílì mi lọ́wọ́ ó dẹ̀ lọ ó dẹ̀ tají kò pé oṣù kan rẹ̀ ni mo ra mọ́tò mi. a jẹ́ pé àwọn tó bá tún ní nǹkan ọlọ́pàá. tí mo ń sọ yìí ṣé lọ́n bá sọ pé wòlíì yẹn kó rí kó rí program yìí wò á mọ̀ pé lóòótọ́ lọ́lọ́run ló bọ̀bọ̀ yìí ní tóun ṣe ni so mo wá ń béèrè lọ́wọ́ ọlọ́run pé ṣọ́ọ̀ṣì wọn wá fẹ́ máa lọ báyìí bẹ́ẹ̀ lọ́dẹ̀ sọ fún mi létí mi pé olùdásílẹ̀ ni ẹ́ ó dìgbà tó bá dá ìjọ jẹ sílẹ̀ ni kò tó bẹ́ẹ̀ sí lọ fún mi. ṣé ti wá dá sílẹ̀. ọlọ́run ò tí ì jẹ́ tó láti lówó lọ́wọ́ báyìí. tọ ìrún máa dé ẹ má wọlé. àmì jésù kristi. ẹ jẹ́ kí mi mú kwaya ògùn rẹ kọ everybody máa mú department tó láti sìn. ǹjẹ́ ẹ̀yin mọ obìnrin tó kọ́kọ́ dín ní nàìjíríà. Ah, obìnrin yọkọ dín yẹ yìí ní ní nàìjíríà mo ní mo ní confidence kan mẹ́nìkan ló kọ́kọ́ dé dòdò yèmí yèmí yèmí yèmí yín ìyá mi mami yín ìyá mi àwọn ọlọ́kọ́kọ́ dín dòdò ìyá mi rẹ̀ ọlọ́kọ́kọ́ dín dòdò torí gbìyànjú máa gbọ́n ló tó máa gbọ́n jù ìyá mi ọmọ kọ́kọ́ tó ń dín dòdò fún mi bẹ́ẹ̀ jẹ́ ráì tó lè mí mọ̀ pé ọkùnrin kọ́kọ́ dín dòdò ó dà ṣe ọmọkùnrin tó kọ́kọ́ fẹ́ táyà ìyẹn tó jẹ́ fọgànáìzà. Ah! ìyẹn ò tún lè jẹ dáàdì yín. ìyẹn ò lè jẹ dáàdì mi ṣùgbọ́n ní ìgbà tí mo wà ní ìlú wa ní Ìwó bàbá kan wà ní ìdí àgbẹ̀dẹ lẹ́gbẹ̀lẹ́ bàbá mi olóko ń fẹ́ táyà nígbà tí máa gbájú òmùrí tó ń fẹ́ táyà nídìí àgbẹ̀dẹ bàbá yà á ti kú sí lẹ́yìn ìyàbá yẹn bí òkú ọ̀kọ̀ọ̀kọ̀ bọ́. broadcasting sọ̀rọ̀sọ̀rọ̀ ó ní láti ṣe pẹ̀lú ọgbọ́n ìmọ̀ àti òye educate people ẹ gbọ́dọ̀ mọ àwọn nǹkan kan ẹ kò ní wá akọ̀ entertain kẹkọ̀ rẹ́rìn fẹ́rẹ́fẹ́ bẹ́ẹ̀ni àti wòlíì kẹ́ni ṣe é ṣe kẹ má lè mú ọgbọ́n kan jáde nínú ẹpísòdì tá a ṣe kò dáa èmi kò láìkì kò dáa kò dáa tí n bá ṣe irú ẹ bá mi wí ń gbòòrò àmọ́ wòlíì ẹ jẹ́ kí n béèrè ìbéèrè kan lọ́wọ́ yìí mo mọ̀ wípé ẹ nífẹ̀ẹ́ sí orin ṣàṣà tí ẹlẹ́ni tí Ọlọ́run bá ń lò tí ò ní máa kọrin torí nínú bíbélì gan àrí ipa tí King David tó kó bó ṣe jẹ́lẹ́ṣẹ̀ náà tó orin ló fi ń mú ló fi ń fa jésù mọ́ra pé bàbá màá má rò ó fi ń gbé wọn débẹ̀. kódà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí awuyewuye kan ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àbúrò wa àbúrò ló jẹ́ sáwa kan bẹ́ẹ̀ ó jọmọ sí àwọn kan ìyẹn ọ̀rọ̀ ìlérí olúwa alọba promise yẹn mohbad ṣe mọ̀ wípé pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí èmi nígbàgbọ́ wípé irú àkàndá èèyàn bíi tiẹ̀ bóyá èèyàn kan nínú èèyàn ten thousand nínú èèyàn one million lọ́lọ́run dábẹ yẹn tẹ pé lẹ́yìn tó kú tán ló tún wáá di global celebrity kò mì nàìjíríà nìkan ó mì gbogbo ayé ìṣẹ̀lẹ̀ yẹn pín sọ́nà méjì a máa mú ti record label ìyẹn ni pé bí àwọn aṣíwájú bó ṣe yẹ kó máa ṣe láti gbìyànjú kí àwọn ọmọlẹ́yìn wọn lè dàgbà ìyẹn kan ìkejì ni wípé bàbá ọmọ yìí nínú gbogbo àwọn awuyewuye àti gbogbo àwọn interviews kan ti ṣe fún wọn a rí wípé wòlíì ni wọn ṣé a fẹ́ sọ wípé ọlọ́run ò fi ran yẹn hàn wọ́n ni àbí kò fi hàn ẹni tó súnmọ́ wọn àbí wọn ò gẹ́gẹ́ bí onímọ̀ nínú pé Ọlọ́run pè yín ẹdẹ ń ẹ fi ẹ̀mí tọ́nà ṣé ó tọ́ ní ọ̀nà tó gbégbá yín. ẹ ṣe olúwa wà pẹ̀lú gbogbo wa. àmín. ṣé rí lórí ọ̀rọ̀ ikú Mohbad kò sẹ́ni tí ò gbọ́ bá lóun ò gbọ́ nídìí òun wọ̀ ọ̀dù bàjẹ́ pọ́ńtò òun etí ẹ̀ ti di hmm. tójú ẹ̀ bá tójú ẹ̀ bá fọ́ á máa wò lórí tẹlifíṣàn ṣe rí nǹkan tèmi rí lórí ọ̀rọ̀ ọ̀pọ̀ ọmọ yẹn ni wípé bàbá ẹ̀ àti màmá ẹ̀ àwọn ni mo rí wípé wọ́n kọ̀ síkú ọmọ yẹn. ó ṣokùnfà ẹ̀. bẹ́ẹ̀ ni torí pé báwo ló ṣe máa bí ọmọ ìyá ẹ̀ sọ sítórì kan ó ní nígbàkúgbà tó ti wà nínú oyún láti jíṣẹ́ fún irú ọmọ yẹn tọmọ yẹn fẹ́ jẹ láyé. wọ́n fi pè ní ìlérí olúwa. so ìyá yẹn kò wá ní ìfura débi pé ogun èṣù ó wá borí ẹ̀ débi wípé nígbà tó fẹ́ fi bàbá ẹ̀ lẹ̀ wo wàá lè mọ̀ wípé pẹ̀lú iṣẹ́ láti jẹ́ fún ẹ nígbà tó lóyún ọmọ yìí pé ọmọ ìlérí ọlọ́run ni ọmọ yìí so kò yẹ kó fi ọmọ yẹn lẹ̀ pẹ̀lú bàbá ẹ̀ gbogbo ìjà ló yẹ kó jà pé sẹ́ ọmọ yìí gbà mí mu ṣùgbọ́n àwọn obìnrin kan wà agbọ́kọ lórí tàpá tètè ni wọ́n eh. tán bá ti kọ́kọ́ wọn sílẹ̀ wọ́n kò pọ̀ mọ́tọ́mọ náà nìyẹn ibi tó ń lọ yẹn tán fẹ́ lọ máa gbádùn yẹn ibẹ̀ yẹn ló máa tẹ́ wọn lọ́rùn mi rò pé kò sí ọmọ tí ìyá yẹn tó lè bí láyé tó lè dàbí ọmọ Mohbad yẹn mọ́ torí wípé olókìkí ọmọ kan inú ìdílé kan tó bá ti jáde wá Jésù Kristi nígbà tí wọ́n bí Ọlọ́run tọ̀ bàbá àti ìyá ẹ̀ lọ ẹ gbé ọmọ yìí ẹ gbé kúrò bí. ohun tóun dá yín ọlọ́run sọ sínú bíbélì pé òun dá ènìyàn tán ó ní mo ó ní mo mi bàjẹ́ pé mo dá ènìyàn tán torí ó pé ìka ni wá ó lè sọ fún wọn ẹ gbé jésù kristi kúrò bí wọ́n gbé kúrò bí wọ́n gbé lọ sí jerusalem ibẹ̀ náà ti lọ wò ibẹ̀ ní ṣe ọlọ́run ti jáde lára rẹ̀ nígbà tí wọ́n bí ọmọ mohbad ó yẹ kí bàbá àti ìyá ẹ̀ fura wípé there is something lórí ọ̀rọ̀ ọlọ́mọ yìí ó ti fẹ́ ṣẹlẹ̀ ogun tí àwọn òdílé bàbá àti ìyá èrè tí wọ́n fẹ́ kàn jẹ lórí ọmọ yẹn torí ẹ rí pé àwọn ogun ọmọ tó lọ ń bí fún wọn nìyẹn wọ́n fẹ́ kàn jèrè ọmọ yẹn náà fi split bàbá àtìyá tó bá yẹ pé wọ́n gbọ́n wọ́n ní fura wọ́n á mọ èpè torí ọmọ yìí òun náà fi ṣe torí pé tí bàbá àtìyá bá wà ìrìn àjò tó ọmọ yẹn rìn tó fi dìbò débi tó dé òun rìn hmm. nígbàgbọ́ tí mo gbàgbọ́ ẹ wò náà ọmọ tó ti sin láàrin ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì wọ́n tún wú òkú ẹ̀ jáde mo débẹ̀ náà hmm. bẹ́ẹ̀ ni mo débẹ̀ nígbẹ̀rígbẹ̀ life blood ẹ máa rí nínú kùsì fresh fresh one ẹ mọ̀ yìí pé ìmísí ọlọ́run ó ṣe wà lára ọmọ yẹn hmm. so bàbá àtìyẹ ẹ̀wọ̀n àti mọ̀ọ́sìn ká tó tó rírú ọmọ ìbí kì í ṣe ìran kẹta hmm. Hmm. ọ̀rọ̀ tẹ sọ yìí èmi náà mo wò ó síbẹ̀ yẹn nítorí tá a bá ní ká wo ìyá àti bàbá ni ọlọ́run pè pé kí wọ́n bí ọmọ àti bí ọmọ àti tọ́ ìyá àti bàbá ni tó tọ́ tó bá ti jẹ́ kí ìyá àti bàbá lọ lọ́tọ̀ yẹ kẹ́ mọ̀ pé definitely orí àwọn ọmọ yẹn ló ń bọ̀ eléyìí ni fún àwa tí a ṣẹ̀ ń bímọ àbí tá a ṣẹ̀ fẹ́ lọ ní ìgbéyàwó pé ogun àsọtẹ́lẹ̀ kò parọ́ èèyàn arọ tó bá gbọ́ tẹ́ bá ti gbọ́ ìkìlọ̀ ẹ tún fi ìkíyèsára sí because another thing tún nìyẹn ẹ máa gbọ́ lóòótọ́ o ẹ máa rántí o but tíjà ẹ bá ti fẹ́ ṣẹlẹ̀ ẹ̀rí wa nínú ìkíyèsára mọ́ everybody had di gbọ́n mi sí o tó yá ń pẹpẹ kọ́ lọ́ọ́ ṣàánú.